ما بعد الإسياز والبسملة وما أرسلناك إلا رحمة للعالمين وما àrísálínàkà. àgbèrè ànẹ́bí dìde lásán. ìlà rọ́bàdàn. àgbèrè ànẹ́bí dìde fún ni kò máa jẹ́ ìkẹ́ kò máa jẹ́ ìgẹ̀ fún àníwúmọ̀ rẹ̀ Muhammad. ìlà rọ́bàdàn lil alamin. وما رسالناك إلا رمتايا lil alamin. pírọ́blẹ́mù mélòó ló ní tó ń sunkún Ma, ayé. máa ebi mélòó ló pa ẹ́ tó ń rojọ́ kí ayé. Ma. iye ibi tó pa nábì ni. máa sálì náà kà. bébí ò bá pa èèyàn ò lè yó. bébí ọkọ̀ọ̀kan pa ẹ́ kò tó yó ni ọkọ̀ọ̀kan sunkún kò tó rẹ́rìn ni. inú rẹ̀ ọkọ̀ọ̀kan bàjẹ́ kí dùnnú tó dé ni. bọ́ọ̀ bá rí gbogbo èyí ń ṣáájú nǹkan mí ni ó padà kàn rẹ̀. wàmọ́ arsalinaka illa rahmatan lil alamin. ẹ̀yin àlùmọ̀ nẹ́bí ẹni náà. máa arsalinaka. ẹ dá mi lóhùn mọ́. máa arsalinaka. kí ló dé tí ń ná mọ́ yín tó kéré lágùdà báyìí. máa arsalinaka. kí ló dé àwọn ìyá wa ìlọ jókòó lẹ̀. àyànsá ilé ẹ̀ka. asọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ afànábì Muhammad bẹ̀yìn ẹ̀yin tẹ́ wọ aṣọ náà lẹ́bọ̀ fúnra yín. ìlà dáàmàtà lílẹ̀ àlẹ́mí. wọ́n máa rí sàlínà ká ìlà rámàtà lílẹ̀ àlẹ́mí. ẹ dákun àríkọ́ṣe rere ara nàbí láti rí. mọ àrísàlì náà kà. lọ́kọ̀ọ́dí kan lákùn fi rasulillahi uswatun hasanatun mm. liman kana yarjullaha wal yawmal akhirah wa dhakara allaha kathira. lọ́kọ̀ọ́dí kan lákùn fi rasulillahi eh. uswatun hasanatun. ebi mélòó ló pa ọ́ tó gbalẹ̀ babaláwo lọ. laqad kana lakum. ìjọ mẹ́ta ànábì ò fi jẹun. fi rasulillahi. kétí ẹ̀ ṣe jọ mẹ́ta ìjọ mẹ́rin ni. fi rasulillahi. nínú àwọn ìjọ tẹ̀bí pa ànábì jù. fi rasulillahi nínú àwọn àjọ tíbi pọ̀ sí ọlọ́run muhammadu anabi wa dìde nílé. fi rasulillahi. fasaba ila fatimatu libatul. fi rasulillahi uswatun. anabi wa lọ́dọ̀ ọmọ wa fatimatu libatul. fi rasulillahi. pé báwa bá fatima ọmọ àwọn bóyá àwọn orí nǹkan jẹ. fi tá a bá dọ́dọ̀ ọmọ wọn Fatima azahara anabi díẹ̀ nu ọ̀nà Fatima wọ́n sálámà lákọ̀ọ́kọ́ Fatima ò dáhùn fi rasulillahi. wọ́n sálámà lẹ́ẹ̀kejì fatima ò dáhùn wọ́n sá fatima yálà wa fatima wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dáhùn pẹ̀lú ohùn àánú. ngbà wọn wá dáhùn tó ṣe ọlọ́run bàbá wọn tó wọlé alábì wa ń béèrè lọ́wọ́ wọn pé kí ló dé mùsàlámà lẹ́gìnní lẹ́gìnní lẹ́ ó dá mi lóhùn kí ló dé. fi rasulillahi uswatun hasanatun. ìyá wa Fatima wa ń fún bàbá wọn lésì tí sọ́nsẹ́ ọlọ́run Muhammad Muhammad. wọ́n ní lànà munzu salasat ayyami lam nazik ta'ama ó dijọ́ kẹta báyìí táwọn ti jẹun gbẹ̀yìn àwọn àtàwọn ọmọ àwọn ọmọ ọmọ ọmọ rẹ̀ Hasan àti Hussein. لمن كان يريد الله واليوم الآخر odidi ń ṣe ọlọ́run ọmọ rẹ̀ lẹ́bi ń pa yìí. وذكر الله ọmọ ọmọ lẹ́bi ń pa yìí. كثيرا bí wọ́n bá ti kírun súkẹ́súkẹ́ díẹ̀ tẹ́bi díẹ̀ pa ọ́ ó ní ọlọ́run wo la tẹ́ ń sìn yín akansi náà láti jọ yẹbi ní npa wáyé anabi nù. lọ́kọ̀dí gánà lákòó. anabi wa ń sọ fún Fatima wípé nkánà lákì falafati ayyam lamutẹ́sẹ̀ tọ́ àmà falabiki arbata ayyam lamuazi. fi rasulillahi. bí wọ́n bá ń sunkún péjọ́ mẹ́ta ló ti jẹun gbẹ̀yìn àtàwọn ọmọ rẹ̀ èmi bàbá rẹ̀ muhammadu gan ó dijọ́ kẹrin báyìí tẹ́mi gan ti jẹun gbẹ̀yìn oúnjẹ náà ni mo wá wá mo rò pé ròǹjẹ lọ́dọ̀ rẹ̀ ni mo fi wá ìmọ̀ pé ní ròǹjẹ ó ó ń ṣe ńlá Muhammad Muhammad Muhammad Muhammad. Rasulullah uswatun hasanatun liman kana yarju Allah wal yawmal akhir. a sọ̀rọ̀ ànábì lọ́wọ́ àwọn àwọn àwọn àwọn àwọn olólùfẹ́ ànábì ń wọlé. wọ́n dákàrọ̀ ọ̀la kẹsí rẹ̀ wọ́n dákàrọ̀ ọ̀la kẹsí rẹ̀. ẹni tó ń ná ọrọ̀jọ́ rẹ fún òun náà ní problem. Ya Rasulallahi. ẹni tó ń lọ ṣe wòtòwòtò ọ̀rọ̀ gbèsè ààyè rẹ̀ fún òun náà àgbákò tí ń bẹ lára rẹ̀ ó ju tiẹ̀ lọ. yàrá ìdíhánásì. ọlọ́run ni ó darí ìṣòro rẹ̀ sí lọ́dọ̀. ọ̀rọ̀bùn náà sì mawjudun. kó o sì tọ àwọn ẹni ọlọ́run gidigidi gidigidi lọ. ọ̀rọ̀bùn náà sì mawjudun. gbogbo ẹkún tó o bá ń sọ lónìí yóò padà dẹ̀rín lọ́la. ọ̀rọ̀bùn náà sì mawjudun. anabi muhammadu. fanijá ilé yìí. wá sí ti sọ àwọn èèyàn já máa Ya Rasulallah. Wọ́n yóò ànábì mẹ́kẹ̀. Ya Rasulallah. Ànábì pa ànábì ẹ̀ sí yóò ànábì. Ya ya Abi Habiballah. Ànábì wọ́n lágbára kí wọ́n pe ismullah ilẹ̀ àdọ́mì kí góòlù máa rọ̀ látòkè. Ya ya ya Rasulallah. Anabi wa wáṣẹ́ jáde lọ́bi tẹ́lẹ̀ kankan ò ti mọ̀ wọ́n. yàbí ìbáláyé. ẹjọ́ rẹ̀ ti pọ̀ jù kò máa rojọ́ kò máa karùsọ lọ́hùn gbogbo ìgbà torí kò lówó lọ́wọ́ ojútọ́ lọ́hùn fún ọ owó wo lọ etí tó fi ń gbọ́rọ̀ owó wo lọ san fọlọ́wọ́ ẹsẹ̀ tó fi ń rìn owó wo lọ san. balija ilé. tó bá ìgbọ́ lọ́wọ́ ọba ó ní pín béèrè kírẹ́dìtì lọ́wọ́ èmi pẹ̀lú rẹ̀ ká tó sọ̀rọ̀ ni ẹlòmíì ọmọ ní lójúmọ́ ni kò ní sọ̀rọ̀. balija ilé fami níbo lẹ fọdílò wàlídúró. ọ̀rọ̀ tó ń sọ bó ti wù ẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ tó tẹ́tíbù rẹ̀ kalẹ̀ bó ti wù ẹ́ tọ́yà pílánì ẹni ẹlẹ́ni ntí ó ṣe àti ni tó bá ẹgbẹ́ ń béèrè kírẹ́dìtì lọ́wọ́ rẹ ni wàláhì ó máa ṣe súnkè kó tó sọ̀rọ̀. mo lè ga ilé yìí. àbíkọ́ máa gbé. sori òun náà òun náà ó tún máa jáwé ni. mo nílò wà lẹ́dùn-ún. bó ti lè wù kó mú fóònù lọ́wọ́ àfa yìí bó ti lọ tó ń bọ̀ yìí mi fẹ́ mi fẹ́ dákun lọ́jọ́ kó síbi kan. mi ní fọdúró wà lẹ́dùn-ún. wọ́n náà máa gbọ́ àṣìdákun. منه الفضل والجود منه الفضل والجود ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ń jẹ́ kọ́rọ̀ sálọ ìmọ̀ yàn lérí. fọ́nìjà ilé yìí. kí ni n sọ̀rọ̀. fàmí ni olè fọ́dìrò wálé júùdù. wọ́n náà ká dúró ni. mi ni olè fọ́dìrò wálé júùdù. ẹ̀yin ọmọ rẹ̀ bó ti dàbí ọmọ ewúrẹ́. wàlíjà ilé yìí ọ̀rọ̀ mi létí ti sọ̀rọ̀. àbáṣà ló wálíjà ilé yìí. báyìí. wálíjà ilé yìí. olórí ire sì ni òun ní wà mí. wálíjà ilé yìí. àti sùn látàná títí dìsí. wálíjà ilé yìí. olórí ibú rẹ tó máa sọ̀rọ̀ wa láì dá káàkiri tírẹ́ẹ̀nì ni ó pa ọ́. wálíjà ilé yìí. àwọn pẹ̀lú rẹ àìṣe bí àìṣe gankan náà ọkàn máa tẹ́kù ọ̀rọ̀ wa ni ọwọ́ àgbẹ̀ ọ̀rọ̀ wa ọmọ wa sọ̀rọ̀ mi táwa ti ń ka dọ́là wọ́n ń ka ijọ́. àwa ń jẹ ẹja tútù. Nka dane. À ń jẹ bábíkí. Nka dane. À ń jẹ ṣàwárìmà. Nka dane. Wọ́n ń jẹ ẹjọ́. Nka dane. Ẹlẹ́jọ́ ẹlẹ́jọ́ bíi egbére. Nka dane. Bẹ́ẹ̀ abalẹ̀ rojọ́ púpọ̀, orojọ́ láti bẹ̀rẹ̀ ọdún yìí ni wàá tún rojọ́ títí tí Dìsẹ́mbà yìí ó tún fi dé ní àwọn olóríire ó dẹ̀ máa soríire lọ́wọ́ máa rojọ́ máa jẹjọ́ olóṣèlú ṣé mo ń gbé yín. bàbá náà yá rọ́bà náà ẹ̀kọ́ sọ̀fà ọ̀rá yá. bọ́lá ń bá ń bẹ̀rẹ̀ kírẹ́díìtì ká tó sọ̀rọ̀ ni gbogbo munafiki ò ní sọ̀rọ̀ hamidi ọba débi tí ti ṣe munafiki báyìí. nǹkan dáná. yọ máa kú ni oyin. nǹkan dáná ọlọ́run ò béèrè owó kírẹ́díìtì lọ́wọ́ èmi pẹ̀lú rẹ̀ ló fi ń sọ tó wù lẹ́nu àwọn àgbàtà jítọ̀sán ti sẹ́yìn ọlọ́run ló mọ iye tẹni ẹlẹ́ni tẹ́lómi ti fẹnu bàjẹ́ báyìí. nga dana. ẹ̀bárẹ́ lèmi tí ò kú olójú kan láti jọ yìí ìwà rẹ̀ ni òjò kú olójú kan àwọn ayíǹdí káàkiri gbogbo síríìtì. oṣù fa òrà. wọ́n ti rí ọlọ́dún tó lọ náà wọ́n tún rí ọlọ́dún yìí. ọ̀jẹ̀ kí ara rẹ̀ gadana bẹ́ẹ̀ àwọn amóolùdí ànábì ànábì sọ̀rọ̀ lọ́rọ̀. Ànábì. Ànábì Ànábì kì í ṣàbòsí. Wọ́n kọ́ Ànábì yìí náà. Gbogbo alábòsí láyé ò ní padà sí mọ́jọ́ kan. Wọ́n kọ́ yìí náà fi kọ́lìkì wà fi. Kọ́ Ànábì yìí náà fi kọ́lìkì wà fi kulùkì. Oríkèwò ńlá yé yókù díjọ́ mi. Wàlá mi ò òfin ìlímí wàlá kárọ̀ mi. táìmù wà lẹ́ẹ̀kọ́ táìmù wà lẹ́ẹ̀kọ́. mùláyà sọ́ọ̀lì wàṣẹ̀ lìm. Trabaye God trabayu. draba ni àbàdá. À ń gbádùn rẹ̀ à ń gbádùn rẹ̀ bí ti yíyan lọ́rùn pa ni wọ́n máa A sì ní kọ́mọ́ wá nísìkò ní rí kọ́mọ̀ wọn. bẹ́ẹ̀ tí máa pa àwọn scholar nù Islam ni. xeyìrì ni kọ́lìkì. ẹ mà gba à ń gbádùn wọn à wọn wọn bá wa kú tán ẹ ní béèrè wọn mọ ẹ ní béèrè ọmọ ẹ ní béèrè ìyàwó ẹ ní béèrè ibi tí ń gbé. ọ̀bùláyà. ẹ̀yin náà lẹ́sìn yín wọn pa. mọ̀wúlà yẹn sọ ní. ọlọ́run wọn padà yín ẹ̀yin náà pa o. wọ́n sẹ̀ lé kò rí bẹ́ẹ̀ nínú àwọn ẹlẹ́sìn kejì. lẹ́yìn mọ́ ni abadá àwa là á tún yí gbogbo ẹ̀ padà dọ́yìn máa ń ní. là ń jẹ́ káwọn èèyàn máa ma pé nǹkan bẹ́ẹ̀ ní alukur'an. abada yẹn. bẹ́ẹ̀ yẹn bá gawu sí wa àwa náà fi alukur'an ní gawu gawu sí. alábìbì ka xeyìrì. ayé kò ní. alábìbì ka. ọ̀pàdé ẹnìkan yóò ní ìwáǹsì bìlìbìlì. alábìbì ka. onítàlélẹ́yìn tàlélẹ́yìn tàlélẹ́yìn alábìbìkà. sọ́wọ́ ní bẹ̀ lọ́wọ́ rẹ̀ tó fẹ́ náà ni àwọn náà ní òyì ń tìlí rẹ̀. rẹ́ẹ̀rì táàpù jáde nínú alukurani. rẹ́ẹ̀rì kì í kò lè yí mi. a máa bo a máa bo bíbo bíbo bíbo bíbo. yá mọ̀wúláyà. wàá mẹ́rin. sọ́lí wàá sẹ́lẹ̀. Na imani àbádá ayáyáyá. ta ló fẹ́ ṣoríire. aláhàbíbíkà. èmi ó ṣoríire. èmi ó ṣoríire. ẹ nà ká sí mi nà ẹ pé mi ò sóríire èmi ò sóríire ta ló mọ̀ nínú ọdún nínú ọdún tá yìí díẹ̀ kó máa lọ bẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Adé ó ṣoríire. Èmi ó ṣoríire. Ẹlòmíì ò tún lè nàka síra rẹ̀. Àwọn ẹni arúsí wọ́n ṣe débi pé kò tún lè gbé owó sáyà ara rẹ̀. Sani ó ṣoríire. Èmi ó ṣoríire. Sani ina kumo oluma ila ilaha ilaha. وكل ما في العارض من بشر بشر تشبيهه لا إله إلا هو لا إله إلا هو àsọ́gbà nẹ́bì. sọ́lí ya Rabbana wa sallimu alama. आई